Oh. بسم آه، الله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن وعده وتبع هداه إلى يوم نلقاه أن الله سبحانه وتعالى في مشافة السيد من في مدين بسم الله الرحمن الرحيم الرحيم الدين الذي آه، أنا أهل السنة والجماعة ìfowópamọ́ gbé ṣùgbọ́n wọn láàpẹ̀bọ̀ máa tako ògbóni kìí ti ṣe pẹ́ẹ́nu látẹnu ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ní ká mọ̀ gbogbo tó ní gbogbo ìṣà wà nígbà ọmọ àkàkà ọmọ bàtà kàmá. alùpùpù àwọn afẹ́yà sọ̀rọ̀ yìí tẹ̀lé ká má tàbí lóhùn ẹ̀yin náà lọ́rọ̀ ìdìbò àṣẹlẹ̀ ọ̀rọ̀ election wá ṣẹlẹ̀ ẹ̀yin náà ló tún wá sọ pé ẹ̀mí bá wọn ẹ̀mí bá wọn dìbò ní ṣé nígbà tó ti ṣe eléyìí ṣé kì í ṣe pé ẹ ti ta pé olórí nìyí làá lọ mẹ́ta fún wa ní ọ̀gbẹ́ ní ọ̀rọ̀ rẹ̀. àkọ́kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ dájú pé gbogbo wa náà á mọ ibi tó fi lè jáde ó dẹ̀ lórí àwọn tí wọ́n lè sọ ọ́ àmọ́ ṣe rí àpèjúwe àwọn èèyàn báyìí nínú àwọn àpèjúwe kan táwọn àfààní ń wá sọ̀rọ̀ àtàrin kan nígbà tí wọ́n bá ń bá ẹni tó bá jọ ń ṣe ìtàǹkàn pọ̀ ọ̀rọ̀ tí ìwà nìkan mú wá mọ́ wá kó kó sáà gbọ́dọ̀ ọ̀gbọ́n kankan jáde wọ́n wà ní mẹ́sìlélú mẹ́sìlélùkọ̀rí yẹ̀kìn mẹ́sìlélú mẹ́sìlélùkọ̀rí yẹ̀kìn bẹ̀kúndùnà àhásá àmásá ó ní ẹ̀rọ àpèjúwe ẹni yìí àpèjúwe rẹ̀ dàbí ẹni tó kù sínú ẹni ni ó wọlé odò ó wá tẹ̀lé sínú ẹni tó sínú ẹni. Tàbí tẹ̀lé sínú odò mọ́ kẹ́mi rẹ̀ bá lè mọ́ bọ̀ ọ́ sáà pé ilé ìfẹ́ afẹ́kọ̀ ìṣe kínní ìgbàdì. Ẹgbẹ́ bá kúrò ní odò tí ó bá fẹ́ sáà pé gbogbo apá ní ìbọ̀jú àti gbogbo ẹ̀sìn. Nígbà níbi tí wọ́n bá ti gbọ́ apá báyìí tọwọ́ rẹ̀ bá bá nǹkan kan yóò dínú àbí òní dínú mo dínú. bóyá tó wá sí ìlú ìṣẹ́jà ló dì mú ni sọ́wọ́ èèyàn ló dì mú ni séjì ló dì mú ni ipò òní fẹ́ mọ̀ yóò mọ gbogbo tọwọ́ rẹ̀ bá sàtìlẹ̀ bà ó náà ní kí ni. bẹ́ẹ̀ ló dì mú kò bá àtẹ́kọ̀já ló dì mú tó pé mú omi láti ní ìsìn wa. ọ̀rọ̀ àwọn gbàmọ̀sọ̀ lọ́rọ̀ ìgbọ̀rọ̀ wọn ti rí nìyí. nígbà kan ti wò ó pé ọ̀rọ̀ ká mọ̀ ààrẹ ní ti bá lọ́rọ̀ lọ́rùn nígbà pé kọ́lọ́wọ́ ọmọ ìṣọ́ bẹ́ẹ̀. wọn ààrẹ ní ti sọ̀pọ́tì ẹlọ́wọ́ àtẹ́bùwà Muhammad sọ̀pá àdìsọ́là nígbà tó ti gbéga ti jẹ́ ìlànàbí sọ ẹ má gbogbo tó lórí ẹ má pariwo lórí lórí ẹ má dà á wa alákọ̀ọ́lọ́ lórí níta ìlànàbí sọ nàánà wá wo pé àìsàn kọ́sà ìlànàbí lẹ́nu táwọn òkú àwọn náà wọ́n pè àyẹ kábẹ́ẹ̀jì náà wà bíi sẹ́yìn náà ti gbógun ti ìkólì tí wọ́n wá ìkàbí ìmú lọ́rọ́ wá dọ̀rọ̀ pé ọ̀dà nítorí ní àmọ́ dìbò ẹ̀yìn sì sọ pé káfọ́dé kí ni àmọ́ dìbò àìdílẹ̀ rẹ̀ mú wá mọ́ ló fà á àmọ́ ìgbà tó ṣàlàyé ẹ̀ ní ṣàkóso kí lálàyé tó wà náà yìí àkọ́kọ́ ká dìbò wípé èmi gba pdp tèmi mo fẹ́ tẹ̀ka bá a bá gbà padà sínú Islam ìpè